أما بعد السلام عليكم ورحمة الله وبركاته Ingini adihudu uwiyo mele ko Iyo Ramadan iyo 1438 taken under the Bible Gregorian calendar, community 18 June 2017. Karatu hadithi suratu Rum aya kejo dakawa aya kejo dan aya kelu ko hadithi aya kelu بنصر الذي ينصر من يشاء وهو العزيز الرحيم أهلة وجلت وعد الله وعد الله أي أيكفى عليه كفى مكرة سنة نعم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر يعلمون aya kẹfà ti dẹ ìṣẹ̀kọ́ ní àmàyà ìtẹ́kọ́ àti yorùdó ṣápítà ọ̀ sóra ti dẹ gbogbo kàdé aya kẹfà mọ́ làlẹ́kẹ̀ẹ́ tẹ̀rọ ńlá lamakó bí gbogbo wa ẹtìní mọ̀ pé ọ̀hún kiri kẹ́ ń gbọ́ kó ẹ ò sani ọ̀hún lẹ gbogbo owó takẹ́ ẹ wá sani kó jẹ́ wàhádà lọ. wàhádà lọ gbalu tánà yóò àlà ọ̀hún lẹ ṣe promise mi ṣe kó o gbọ́ ọjọ́. òjì kàkínní hin tẹ́lẹ̀ kó nú ìyá mi kírísítẹ́nì kìdẹ́rì máa ń yáde gbàgbá máa ṣubi àmà wúná wúlù gírẹ́ yìí àmà rárẹ̀ wúná dúná sọ yọ́mà gírẹ́ yìí máa ń yá dójí eyí ọgbà yìí ọjọ́ àgbàlótánì àti níhi ṣe dé kú bí gírẹ́ bá máa ń yá dẹ́ńgọ́ ńgá máa wúná gírẹ́ bí gírẹ́ rárẹ̀ wúná àmà ṣubi rárẹ̀ wúná gírẹ́ yìí sai dai kawo ki tuma fa sai dai kawo waya mi kristan ki tuma wole ubalu tane ne lati eki dai ojo lai daba ka kale gudo yele anojo ka a kale gudo yele kini amune nana nana se gbadini islama ba to dai ke ma jo wi yudu o mi ami kristan ne ma ma ma ma na gba kójá nà máa lé síríà yẹmẹ gbogbo kéde wọn ọmọ àpapọ ọmọ káàbùrì ẹmú gbàgbà màmá ẹhún flag ẹhún ọjà nà máa òde ọjà ní màlẹ màmá káàbùrì ẹhún ẹlẹ papọ ohun àbẹ́ẹ̀kì sàmà bàbà ẹhún ládàá mímà bí ọjà níbi muhammad ohun ọjọ́ ẹ̀ máa ya ọ̀wọ́ ni alukur'an karim kakini amẹ́kùnrin. شادو ويوم كربة أمي كريستيان أتمنى نوال إن شاء الله وجانا يومين kabe kristian lek manya damu nga maguna de manya guna ya kama wa kuma wile nidobe enin iwodo ki manya ne gwan kwe ko go kuma nanu ya nyoba ma gwan ayẹlẹ yàtani kurani ŋama bàbà n'agba ẹgbẹ kayalẹ awayi ìjẹgbàkùmà wa kàmá níbi kakẹ òkèjì ha kùn bẹwò kàbó ìjà ní ẹyìn nàtsà yín wá bẹwò wà níbi àhà àdìmọ̀nà kánà màá nyà dáná wọn má lọ ìkọkọ tó màá nyà dáná wọn má lọ fìdí dé ìsìnì ayé máa ọjọ́ ìdá wọn bàbá wà lẹ́nu wọn nà ayalẹ tẹ̀lé kurani tẹ́wọ́n má n'agba abíyá yà.

akaghị n'ogwu golomaboti akaghị n'ogwu wuye ule káàbùrí mẹ́gbó lé bìbì bó tààrà bẹ̀rẹ̀ wọn akọ̀lẹ̀ tí ó rí omi yìí pópópópópópó ìrà kẹrẹ̀bọ́ rẹ̀ múdòkò kọwọ́ tọwọ́ lè kò máa rá ulé ọgẹ́lẹ̀ máa wúná ma yá ká máa wúná subhanallah a kúránì àwọ̀ láìka kí o jẹ́ ìkà kóbo mọ̀ọ́mọ́dù kí ọ̀là ìkà kọ́là ìkí ìṣẹ́ ọgẹ́là máa káàkiri tàmà tó wùdú mà ṣe dọ́là papọ̀ ogun mú wó bí ọjọ́ kàkà ilẹ̀ ń àṣẹlẹ̀ wúdọ̀ yẹlẹ̀ wọ̀yẹ́ ọmọ ibi yẹ ìbéèkì lè bá níbi muhammadu ọyẹ màá yá gbọ́ kàmí kírísítẹ̀nì àyà gbónáńgà máa káàkiri àlùmọ́ wá ọyẹ lẹ́sọ̀jọ́ ẹ̀dàwó ìmọ̀ màá yá kẹ́dàwó بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم àtẹ̀kùnrin ọjọ́ ìyàbí ṣàtẹ̀kùnrin tó kéré ohun tí ó ń ronú àmúnú híratọ̀ ìgbàlótánì nílẹ̀ sí fún ọgbọ̀ ọjọ́ àbìlẹ́bì ọgbàlótánì wọ́n dọ́mọ́gẹ̀ ojú mú wà níbi muhammadu ojú ẹmà káàkiri ma wọ́n dọ̀mí ní ètè mẹ́jì máka ìmíkìdẹ́ yìí ọwọ́ ẹ̀mẹ̀ wọ́n yá tàmà rẹ̀ àmì ọwọ́ ẹ̀mẹ̀ yá tàmà káàkiri máka ní ọwọ́ ya mi kírísítẹ̀nì ayá tì yá ma káàkiri ọ̀ paris ọwọ́ ẹ̀mẹ̀ wọ́n yá tì ubarutan gide promise meye gide wa'ada Allah is a promise of Allah la yukhlifu Allah wa'da Allah can never fail a promise ọjọ́ ìṣàpẹ̀lú promise wọn náà dídí mi ọjọ́ pẹ̀lú promise wọn ولكن أكثر الناس لا يعلمون أجي لهم دامو يوم take my mama also abẹ́lẹ̀ promise ní ó yí làmúnẹ kékọ́ṣẹ́ mọ ayé akọjọ́ akékọ̀ làwọn mẹ́mà tán ó yí làmúnẹ kọ́ṣẹ́ mọ mímọ akọjọ́ kékọ̀ làwọn yìí orí ta yẹn ń tán táàkì bẹ̀tẹ́ ní mímí promise yà láhùn tó dábàlẹ̀ ọjọ́ àgbálù ìyá mi promise yà láhùn bá sórí ìgbàlù ọ̀tẹ́tẹ́ dúkìá bíbí o òun á pèbè ẹ̀kọ́ mi ọjọ́ parọ́tà àtẹ́lẹ́ tó ní àmọ́ bìbí ìbì lápẹ́kọ́ ọmọ wọn yọ àkàìmí àkóhun ẹ̀ àfẹ́rù promise ní àbá máa mọ yọ ní ọjọ́ ọmọ ọgọ́ ìdúró àmẹ́mìkọ́ra ìdúró àná mọ́ ẹgbẹ́kù ẹ̀tẹ́ nìyí ọjọ́ dẹ́mẹ́rán ní ọ̀rọ̀ abọ́jọ́ àkàkọ́hún àti àfẹ́rù promise ní ká ọjọ́ ní àdìsàpọ́ǹtì nínú ẹ̀ka ẹ̀ka òun ní ìdìsàpọ́ǹtì ẹ̀ ń jẹun lọ bẹ́ẹ̀ láìka àrá lọ

ama adéjà do ayé àdó ayé ẹ̀mú ẹ̀bí ọjọ́ èkó ẹ̀ àdó ayé ó tún bù pé ìwà pé ọ̀ ìyá yìí kòkòrò yi àbáàtì ó ẹ̀yìn ẹ́ wọ́n ọlọ́mí màdán ẹgbogbo ẹ̀sọ́rọ́sọ̀lù bá kọ̀rọ̀ gbogbo ọjọ́ wa. فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا لعلهم يرشدون وإذا سألك عبادي عن أما يعبد شو شو nomi o tebetebe tebetebe abeka meme nya tɔ ba nya ti owu tsɔga ŋɔ yɔ kaɖo aŋa ma se mɛ ne tukume gbɔnyɔ iŋɔ ɖe gbogbo mɛ ahan ɔlɔ yɔ kɛ ɖe ɖe ama yɔ ame akɔyɔ e, akpɛkpɛvi ame kɔ ebi lɛ la ma teta bi akɔ e do ome kpakpa ale yi do ome oyi ome mi mo yɔ yi ɔla yɔ yɔ yi e. mɛ kpɛ ɖe mo abe mi mo yɔ yi ɔmi mo yɔ. wẹ́ mọ́jọ́ pẹ̀mọ́ ẹ bàbá dé yìí mi àdágọ́ lọ́nà ẹ bàbá bàbá lọ́kọ́ mi múnà gbọ́lọ́ yẹta ẹlẹ́n mi bọ́ọ̀lẹ̀ mi gbé gbọ́nà ẹ mà alùpùpù dọ́lẹ̀ yìí dọ́lẹ̀ abẹ́kọ́dọ̀ yóò dùkẹ́rí ìyàkùdù yàtẹ̀lẹ́gbọ̀n yàtẹ̀ dùkẹ́rí mẹ́kẹ́rẹ́ náà tìló tìló tìló tìló tìló ẹ̀wọ̀n yẹn kò máa tẹ́tà ìjọdọ̀ ẹ̀kú ọ̀yẹ́lẹ̀ òwẹ́mà náà tọ́gá ayá ìwọ̀n jẹ́ ni wọ ànẹ́bì muhammad mm. wọ́n ìzà sàálàkà ìbàdí àní ṣẹ́gbà máa dún mi tẹ́ nínú lọ́wọ́ mi akùdá náà nẹ̀ máa dọ́ mi ọ̀dọ́ abẹ́kú dọ́ nàìjíríì máa dọ́ mi máa kọ̀ àlẹ́ abẹ́kú máa dọ́ mu wá nìyẹn ma ikọpa mi ta kuma kuma bi mi ebi abe kuma yogu ta mi ma mi zika ikuku tse ọkaga gbó mi abe kuma yomi odo ma ma ma nido ata n'ọla ayẹyọyọlọ sẹ́wọ́n ma ní ní ta mú adọ́ mi ò dọ́ lè takò gbọ́ tọ̀ka wọn ma fẹ́ ní orí ìbòlù omi ìṣẹ̀mẹ́rù dẹ̀nẹ̀ òṣèmẹ́rù ẹnẹ́dúró. ujemiru dene ujibu da'wata da'i kuna judo adudo idha da'ani shan kido mi udo amma kauma fayastajibuli majudo yi omi ko ajudo yojo daba tiruba majudo mu wali yastajibuli majudo omi ke wali yu'minu bi ma medo konumi omi kú ẹjú ọdọ ọjọ máa mẹdọ kó n'ọjọ lẹ́ẹ̀lẹ́hùn yẹ̀rùsùdùn máa yú ọdọ máa mẹdọ kó ní mi takuma bìmí ebi yà yẹ máa tọ́ nà é kò ní ma bi náà gbọ́ yẹ máa rẹ̀ tó náà falẹ̀ ìdọ́mọ kakẹ́kọ̀ọ́sẹ́ abónàmọ́ yọlẹ̀ mgbe gbẹ́dọ̀ na nà nẹ́kọ̀ akọ́jọ́ agbègbè bí lè abọ́jọ́ ní ní tíra dùn nígbà tó dókò nẹ̀kọ̀lọ̀ ọjọ́ akọ́ abọ́jọ́ agbègbè lè ilẹ̀ sàsáyìmẹ̀ntì yìí tí omi kó ẹ̀ àkọ́ sàsáyìmẹ̀ntì lẹ kakọ́ tukọ́ tẹ́lẹ̀ kakọ́ kí akẹrẹ wa kẹwé ẹ kó wọn wọn ona ka nga gbadi owe peso du ati e ona leta la hanwa mana to da bale ugbalutane en tu ko jo gbalutane la yukhlifu Allahu wa'adahu oyo ya felu promise ngono walakin aktharu an-nasi amanu yila mona la ya'lamuna rabbahum makomo joma la ya'lamuna kayfa yad'u rabbahum makomo lakum adojoma makomo lakum ara rojoma ma kọ ma lɔ ma bɛ bò ọjọọ ma ma kɔ ma ma do wu wɔ ma wu taki bɛ tɛ ŋɔ yɔ ìdè dɔ ma function ìdè ma sukɔlɔ yɔ promise ma ya naira naira naira naira naira Memola dini dutane ta we are naira, naira monga. We are pursuing dollar, dollar, dollar, dollar, dollar. Ungojua biwola. Ni ye ni hii. يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. Ọlọ́lẹ́mà máa ń kọ́ ọjọ́ àtẹ́nì. ona ko na le ko yon ona ko na raro yon na si la ya le mun ngo yi la mun ko gbogbo ya wa ka ni qur'an yo yi la ko he yo na ka yo yo ni taka mo ne yi be ngi ma da to gba po su ngi de ya alamuna zahiran mammi o jagada min al dunya e yi ekumane adul adulu yon ekumane adu bangolama ekumarata ne kumane madu kalungolama kumane du yowubolama ekumane ngolama kumane ne du ra bekeji mate kuma komi tokbange keji mi capitalism materialism eh ngbo ko kuma komi tokbange na gbadu kenogo abo mu mi gbegbele ti kika kikapo mi oni mara to bamailaina onse material world engile maduto bola mai ochamu otakadango okam pelo makose my primary reality my secondary uche mangole ti ya institution my mpeo od ordinary diploma ko maune meile mateta malotan todo wayo bi zebe ke ngoni ndi aba na meju ngone ere ama go eda bu wete jana dun ka we ko ngon ko ngona ndi je obe ya na go digire ameju nga matoro gele ote te ko ngana digire dumanyo ene ndi ni digire ya ma go wate ne ko anu ba ko ko kama be ga mu e yo yo go ko ya ni masta ne mbe masta ma odo ma poshu kuma no doctor degree ma ni phd ọ̀pápọ̀ òun name of what ma na wa ma ba nẹ̀ta nẹ̀ wọ́n ma ọ̀la kàkùnmá ẹ̀yẹ sá ẹ̀gàbójì ma nọ̀rọ̀ mọ́ ni sá ọ̀hún àwẹ̀lú àìsàn yìí ọ̀hún ojú ma nọ̀rọ̀ ẹ ojú ma kà bú egwu ẹ̀kú ojú ma òtíjì jẹ́mù

ma gbẹ̀yàn ọjọ́ kìsọ́nà ma gbẹ̀yàn àdàbìtúmà ma gbẹ̀yàn metaphysical world kí dọ́gba ma wà iyọ̀ yìí wú dọ́gba ma síhùn òwòwú kan ma bẹ́ẹ̀ àbí ọmọ òwòwú ẹgbùn àbí dé ilẹ̀ mi ẹ̀ àbí ọmọ pé ilẹ̀ ikọ̀ ma déhùn pé òwò kọ́ ma déhùn ewì ewì yìí. máyé ìhẹ́ ìkọ̀nà tẹ́wù tátọ́kọ̀ yálẹ̀ tẹ́mi tọ́kọ̀ yóò mi tẹ́mi ní mọ́tò na yíye mi kẹmánìkẹ́ ilẹ̀ ilẹ̀ ìdàká ní ewu kọmadẹ́kẹ́ ilẹ̀ ìgbò wọ́n máa tòlè ńgbò néhù wọ́n nẹ̀ tòlè ilẹ̀ mi ẹnìyàn ilẹ̀ ìnẹ̀hù tòlè igi ẹni ti déwù tọ ẹnẹ́gì bí hàn yẹ owó dí ilẹ̀ mí ń gbò nẹ́rù tó lè ọya kò mẹ́tẹ̀lẹ́gẹ́ amẹ́nẹ́gẹ́ mò yé ọgbọ́pọ̀ ọmọ ẹ̀kì déhù màmá bí rí ilẹ̀ ní ẹ̀yìn nínú tẹ́mà kí máa ẹbí tí ilẹ̀ pé wù yẹ ẹ̀mí ń gbò nẹ́rù tó lè yẹ ẹgbà ẹgbà ayán màtí ilẹ̀ iná òtún lè sẹgbà tí bá tọ ìwọ́ jẹ wéèrò ilẹ̀ mi wú tí ilẹ̀ mi lè yìí wọ̀láyé èrò ìdúrọ́mù ẹ́ alùkèrò ìdúrọ́mù nérò ńẹ́nẹ́ màmúdú tẹ́ ìdúrọ́mù àwòtí réyù alùkèrò ìdúrọ́mù tẹ́ ìdúrọ́mù yìí bá yìí ẹnẹgidé ilẹ̀ mi pẹnẹgidé ọ̀yẹ́gúdá pẹnẹgidé ìdúrómù pẹnẹgidé ilẹ̀ mi abá ẹnẹgidé ilẹ̀ mi kìtẹ́ ilẹ̀ ní atọ́kọ̀ yálò túgbodú kẹ̀dọ̀ún gbà atọ́kọ̀ yá yí túgbodú to eyi atúmọ̀tò túgbodú kẹ̀dọ̀ún gbà pẹnẹgidé ìdúrómù ìpẹ́tì bá dúrómù ìmú ìdúrómù pé ìhun ńgbọ̀n ewu tó lè ìdúrómù kó ọmọ ma ìhun ìhun ẹ̀tọ́ nínú èwì drum kó wí ọgbọ̀n náà èwì tó léwu èwì drum kó ẹ̀ka kéyìn ẹ̀ àtúgbò kàtọ́mọ́ máa dọ́yìn pé èwì drum mi yẹ mùú èwì drum mi ń dà léwu wá èwì drum gbé ká máa yọ èmi gbé ká máa déwì yẹ máa yálà má máa fúgbó kẹ́ ẹ̀ ní ìwúlò abọ́n ọgọ́ gẹ́nẹ́ kì david rọ́mù ẹnẹ́gìdé ilẹ̀ ní àkàkìlẹ̀ yìí nèwù gbà òun kì david rọ́mù yíya jíwà ẹ̀tọ́ wọn kéje yà kí inú gbó òkèkò wọn kó ewé yẹun wọn kẹ mọ́ nbọdú káwé ní ẹtẹ ewé yẹun lè ní kì ewé ní tako wọn mi kò wọn wálé nàgbàdà kọ́lá wá sí nàmì àkàkìlẹ̀ yọ ẹ ẹ̀ ní yìí. olóbìnrin ẹ̀dọ́ máa kéye iye ọgọ́ta mẹ́jọ kàtúmí nínú kàtí ọ̀yẹ́ wúkú ilẹ̀ mi ń gbò ní ehudu lè vẹ́vẹ́ ilẹ̀ ní vẹ́vẹ́ ìrọ̀jì mú. ọ̀rọ̀ ata ọ̀rọ̀ ata ẹ̀kẹ́ lẹ́dẹ́ yìí wà níyẹn mẹ́tò yìí ní pápá kẹ́lẹ́ ọ̀rọ̀ ata ẹ̀kẹ́ bàtí ọ̀yẹ́lẹ̀ nílùú kí ìnàmọ́

òun náà yà nọ́ máa nà múnukú nà mọ́ máa yé ma ń gbọ́ ma ló ma dẹ̀ngà tẹ́tà ló tí ọ yẹ wù ọ̀rọ̀ àtẹ́ ma yọ ọ̀rọ̀ àtẹ́ ẹ̀kẹ́ lẹ́ gbọ́ ma yọ àbí ẹ̀kẹ́ lù gbọ́ ma yọ àbí ẹ̀kẹ́ fà gbọ́ ma yọ àbí ẹ̀kẹ́ ìwà gbọ́ ma yọ àbí ẹ̀kẹ́ yọ. ogbe ki bọ̀bọ̀ yìí lẹ́wọ́ ìtàyà ìkàjọ yìí ààrẹ ìkàjọ abájọ ní tíìm ọdọ́ méjì ọgbà ìgbókè abọ̀bọ̀ ìwọ̀n wà níjò kéèkè ngbòmọ̀ àáyá tọ̀ ilẹ̀ ìfẹ́ ọ̀yẹ́ wú gbòmọ̀ akínigele we have billion or trillion of human beings in metaphysical world. Unewu ihe jẹ egwu, bí unewu ilẹ̀ yìí, unewu ewu drum, bí ilẹ̀ ìpapọ̀ ọ Ọgẹ́lẹ̀ ni ọyẹ egwu dẹ́ kọ̀pẹ́tò ilẹ̀ ị, ụkwụ anọ yọọ na pàí ọyẹ egwu, ìdábù unewu ewu drum, bụ na na. ọ̀làdìrò mẹ́jú yóò yẹ wó ìhòmúnẹ̀ni ṣe tọ́mọ̀ abódú ma transfer ma transfer life ma trans transit from this world to what to metaphysical world and there are all alive there life yìí kọjọ́ the sin ngẹ́nẹ́nẹ́nẹ́ èkì ọ̀dẹ́ ngẹ́nẹ́nẹ́nẹ́. إنه كده عليين إنه كده سجين اللهم اجعلنا من آل العليين yóò yẹ wú léwu gbìtìgbìtìgbìtìgbìtì ìtọ́gbá nílẹ̀ ti ẹ̀gá mílíọ̀nù ilẹ̀ ukwanu ọjọ́ ọ̀nà yọ́ mọ̀ tó bọ̀ dẹ́lù yọ́ mọ̀ tó bọ̀ dẹ́lù الأرض والسماوات يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار ilé ìwé ọjọ́ ewu kítánì ìgbàkàdọ́ máa wá ó yálẹ̀ pàánà ìgbàgbàdé àmàmú kápù mọ́mdù pàílọ̀ màmá nà múnẹ̀ nádátánì toda negidai mayoguta a negidai mo yiyo yiwon panuje a ma do yoka yoya ni igbo mo abogula mo na damane usu mo na gwaji oko o na wile pamudu chode a ne muda ne wai wai wai se korop a ne pako allah move it away ọyọ́ wo ya aro ya lè mí bie kpanẹ mí bie ọyọ́ wo kama kìkìlìkì ìgbọ́nyún tẹ ọwọ́ ŋọ̀ gẹ́nẹ́ kí bátìrì tọ́ọ̀tì èyí bíẹ́ ẹlẹ́ kékeré kí adé ọ̀wẹ̀ ọyọ́ gbọ́nyún ya lè mí bie kpanẹ mí bie ìdẹ́dọ̀ ọ̀wọ̀ wẹ̀ yẹni limani mọlùkùlù yẹwò ewu mayẹ ni níbi ọjọ́ nẹ́ẹ̀ ŋẹ́nẹ́ dunu mẹ́gidẹ́ yìí òmẹ́yì plẹ́tò òmẹ́yì arístótò umi medodo bola di ami sayansi, umama te nyaru ane kidai toda bala ume kama ne ikumenge ilei ilei kidan jan titiki iye nkojo te ilei takpole kiyani nani yiwa e o peru ejume ile ejume tasa yinje ejuru kàkì bọ̀bọ̀ ohun tí wó ohun tí ètùtù ohun tí desert sahara desert kalahara desert continent seven continent dók eobé mẹ kàkì bọ̀bọ̀ eobé mẹ ẹ̀hún kàkì bọ̀bọ̀ wọn lọ ohun ẹ̀ lẹ́mẹ̀ ní èdè òpapọ̀ sẹ́kàtò ilé

number at 1 to 10 my 10 to 100 ngbo ne utule 10 to 100 go 10 to 100 ine uhe jata bale jana je iwe ne tabale maluka ke yo ele jata bale mango kele to akuyo 100 to 1000 ya ngodo mota to iwe de ude yu ile yi tẹ́hùn kì nánà òwe ní 1 to 10 òdéjú ilẹ̀ papọ̀ tọ̀ òdéjú ihò yìí ìnìkẹta bí 10 to 100 ònánà kó nabẹ̀ ilẹ̀ yìí tẹ́hùn ihò yìí kì ilẹ̀ tí 10 to 100 hectare ẹ́ tọ̀ òkú àná yọ̀ náà abo onege dɛ 100 to 1000 thousand hectare ɔlɛ ko kakidɛ oyiwe ɔlɛ ŋa do ŋu boki na atɛ ma ɛnɛ ma provu ŋu ko hɛ da ŋu ta ko kiko ko kiko ko kiko mɔni ta ŋu ŋu jala le lɛ yi A ọkà out of one to ten one to ten lẹ́ẹ̀ ká ní two percent lẹ́yìn nù mọ́ ọkà ìhùn ìtòdó ọjọ́ ni lọ ìrọ́n ọ̀ṣàgàdà ọkà ìhùn méèlè yóò lẹ́nà mẹ́mọ́ kàrí wọ́n kùn àní láàpẹ̀rọ̀ tí hùmọ́lùkọ́ fìlùún àmúnà yìí ẹ̀ǹgìdólówó ma yóò yóò ti dára ọmọ ẹnìdínlógó metaphysical world ọmọ ẹ̀hún alùpùpù yọ yìí wá dẹ́ àbí ìyẹn prosper anya live in prosperous life ee òwùwù ihò yìí wú ugbe nkó na adịghị anya live prosperous life ihò yìí wú dẹ́ ẹ̀hún na anya become wretched ihò yìí wú àmì prof bámi ó phd bá dìgírí máa dún mà ní a máa nílẹ̀ èlò ẹ̀hùn ìdúlógbé ilẹ̀ homol góòpìlú ẹni ọgbọ́láyàn olóògùn màtílúgbé ilẹ̀ mọ́mẹ́hùn dúlúgbé ilẹ̀ mọ́mẹ́hùn dúlúgbé ohun ti life after death mánu ma dókè dúlúgbé ilẹ̀ ọjọ́ ẹjẹ́ wọn kádé òbí hata mabebo nuko Qur'ani ba eh mateja ne kuma moyo Qur'ani itizahiran fil hayati dunya turabale elitebi sura ka ogana no suratul najm Allah yani wa a'rid amman tawalla an dhikrina wa lam فأعرض عن من تولى عن ذكرنا ولم يرد إلى الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن اتقى من ضل عن سبيله ربك هو أعلم بمن ضل عن سبيله وهو bẹ́rọ̀ kalẹ̀ òfíkà mẹ́gbẹ́hùn kalẹ̀ àkàhùn ọgbìnlẹ̀ ayé kàdé omi mi ọjọ́ lọ́gbọ́ àmì materialist ẹ́ mbókin mọ́nà ambition ma total ambition ma pakota kabi what worldly advertisement. ilẹ̀ ìdé kúmọ̀ àkàmọ̀ ọ̀nàkọ́ tòlè a ma jẹ́ ní ilé tòlè a ma ma wọ́rọ̀ bí tòlè mẹ̀gánì kó ń alẹ́ òye ni wọ àárí mẹ̀gàyà lẹ́yìn yàn mẹ̀gìmí nìyàn mẹ̀gbàǹkà láwọ̀ àkà ẹ̀wọ̀n tó yí wọ ẹ̀ọ̀rí ẹ̀wọ̀n tó 29 èyí súrẹ́tù nẹ́jẹ́mi fà ẹ̀ọ̀rí tó dábàlẹ̀ mẹ́mẹ́jú tó pọ̀ ọ́bù mẹ́mọ́ ọ̀nà ńwúdo tánẹ̀ ọ̀nà ẹ̀nẹ̀ táá mẹ́ntẹ̀wẹ́lẹ̀ ń dàgbé mẹ́sẹ̀jì ẹ̀ẹ́gàmà níbi àníà ẹnẹ̀kì múbi ìdàgbọ́ mítìnì dúkẹ́ ọdọ́ ìmáṣí mítìnì àmà nílẹ̀ yìí níbà kì mú dọ̀là bí ní ọ̀là ọjọ́ náà mẹ́na káyíta abúdó kà là mẹ́kẹ́ òhè áńgàmà ọlẹ́ni àmẹ́kọ́ nẹ̀ẹ̀nẹ̀ abẹ́ mẹ́tọ́nùkúnnó mẹ́àdẹ̀mọ́bọ́nó mẹ́ntẹ̀wẹ́lẹ̀ ẹnẹ́sì mú bí dàgbá a ń zikiri náà bí mẹ́sẹ̀yẹ wa kàmà níbi wa náà ìlítàfihàn òyọ dókè múdò yọ abíyàlẹ̀káhàn náà wa ngọ́ wọlẹ́mi rídì ugbúlá ẹni ẹkùnmá kàkìdẹ́ iná ọdún kò hàn tẹ́nì mú kí a ní ti rẹ́n iná ọdún kẹ́dẹ̀ invitation mú kí a yẹ lè mú ibẹ̀ tẹ́yìn àdí iná ìgbàdó kàmẹ̀lú yọun bàkúbi ọ̀yà àwọn ìkámọ́dà sí kìkìrì kìí tẹ́yìn ọgbọ̀gbọ̀n atáníjọkùnmá rèémí rèé ihe adịghị na abụghị ameka na-apịaghị ma melụtọ m ameka mewoyi ka ihe adịghị ee na ọbụla ọjọọ ememe na ndụtani metụ nukwukponwu m me agbibe eneledutekwu m medenelete n'ụla men ene dị imana ndu idatọgba tini ni ila hayata dunya sede laifu ilẹ̀ ẹnkọ́ ọ̀nà bọ́ torugim dẹ́nẹ́ ke ilẹ̀ kí odun ne ilẹ̀ yẹn lẹ́kẹ́tẹ́ nìta pọ̀ sí òun yìí bẹ́ẹ̀níkà ilẹ̀ yé pọ̀ṣù ọkọ̀ ilẹ̀ yé pọ̀ṣù ẹ̀hùn kí ajé ọmọ amúdẹ̀ẹ́nẹ́ka yé òkúmọ̀ òyìn náà kì í ṣe lẹ́dọ́gbàmọ̀ yìí ọkọ̀ dùgùmàtẹ́ wúyó yìí màyí stéètì kùmà òṣọ̀ngàngẹ́nẹ́ òmàmá gbogbo màmá lè kàdé òmàmá yí àkẹ́hùn yẹ́hún abúnà ọjọ́ mẹ́màké ábí àlèkúnà nù yẹ́yún ọjọ́ kè ábí ìlèkúnà múhùbù ẹ̀dọ̀ ọjọ́ tẹ́kè ábùgbùgbù ihò ìyá dẹ́kè láìfò nẹ́mú transfer pé mi kìmá ẹ̀hùn jẹ́ ànù rà ánù bí ẹ́ kẹ́ẹ̀kí kọ́nà ẹlẹ́kí kọ́kọ́ bí ya ka nù ma lẹ yẹ ká jẹ fi àmà nàìjíríà lẹ wọ́ẹ̀kọ́ ẹ̀ka kó wọ́n ní nàìjíríà lẹ you are ni ẹgbà yán màmí wọn mẹ́tẹ̀ẹ́ ngojoni inna ọ̀làlẹ́mbì ọ̀làyà aláfẹ́sàrà ya gidẹ́ ìkàdé wọn àbẹ̀kí fẹ́sàrà wọn ya fẹ́sàrà wọn àbẹ̀kí fẹ́sàrà wọn tọ́ ẹlú tó yóò dúdú súrọ́tù yóò nù kẹgbẹ́ wọn kọ yóò àkà aláwòsùwánà wọ́n ta aláka wọn fi súrọ́tù yóò nù ta ẹ́ إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا وطمأنوا بها إن الذين لا يرجون لقاءنا بالحياة الدنيا بها بها والذين هم عن آياتنا بشرما أولئك مأواهم eletewi suratu yunus aya kebie maya aya kebie allahu yani innal ladhina la yarjuna liqa'ana maji sura kakatuwa tena suratu rum en wajoka yani ya'lamuna zahiran min alhayati dunya umama kuma kote kun mai maruto bolama matage pepa oyun mani gba mi novel oyun maya ti kote oyun màti primary secondary yìí gbogbo ti ayé institution máa ń mú dàbí amẹ́mi mẹ́ta máa mi mẹ́ta ní ẹ̀dí ìjọba màkà máa wọ́n yẹn yín kọ́ọ̀tù mú nàbá máa yọ ẹ́dá gbogbo ọ̀gẹ́rọ̀ mílẹ̀ àyà ti dùnìyà ọ̀ṣàgàdọ̀ ọ̀kàkú ẹ̀hún láìrí ilẹ̀ yìí ilẹ̀ kété dẹ́ pàkà ọ̀gbọ̀n àhílẹ̀ máa dàtọ́gbà ń aláwọ̀ akọ̀là máa pìtẹ́ sọ́rọ̀ tó yóò ó àbò màmá ra ẹ̀lò édè pààyà dé pàwọ̀ ọyọ́ ọkùnmà ní wọ̀rọ̀bù bìlẹ̀ àyàtì dúnìyà màtà satisfy they are comfortable with the life of the world ẹni ilẹ̀ yìí ìbú má yọ kù má bọ̀ mẹ́ọ̀lá ọjọ́ náà dúà mẹ́dẹ̀ẹ́ lẹ́bọ̀ gbọ́mọ̀ tẹ́ wọ̀tùmẹ̀ ẹnu bí ha they live comfortably kàkẹ́ wọn tó kẹ́ẹ̀tù domi ọ̀la ma pa pé ẹ̀rọ pẹ́kọ́ mẹ́ tún kọ́mà ní kí ilẹ̀ iná dé kàmá ọdún náà dé kẹ́ẹ̀kẹ́ má kàdé gbátá kàmà ní kẹ́ wọ́ ọ́ra ma ọ̀bí èyí lẹ̀ yìí wọ́n ayé àti náà wọ́ kìlò abẹ́lẹ̀ náà gbọ́láyàn ọmọ àti lùbáyé wa ànàmọ́yẹn wa àríd anmọ̀ntàwọ́lá anzikirana wọ́lẹ́mìrí ilẹ̀ àyàtì dúnyà zálìkà màbẹ́lẹ́gbọ̀ èmi kìdá bá yọ wọn lẹ́bí náà hùm án ayà tí náà hàn lóòd àbílẹ̀ tó kìdóló bá ya ògbòdò màtí má mẹ́un tó máa lé àti challenge rìn àti wọn má kuma rátà ní kuma mọ́n àmọ́ mọ́ ní ọgbọ̀màtí ngbò ọjọ́ ma ọgbọ̀màtí ngbò mọ́ àdínì ma ọgbọ̀màtí ngbà dàbí tó ma ọ̀yà kùmà náà ọ̀ àmàkọ̀ ọ̀yà màtẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ bìkàtẹ́lẹ́sà dábàá yìí ní ọkọ̀. ọgbọ̀gbọ̀ ma máa bí àmàgbàwọ́ bí màmúmá káyìn ìsìnkúlà ní káàkiri ní ogbò pọ̀ yí máa kọ́ ànà kí ní bìrẹ́ ní ilẹ̀ ìjagada ọbẹ̀lẹ̀ màwọn náà mamaro wòlẹ́ ikẹ́mẹ́ ẹwẹ́ ọmọnáàr àbílẹ̀ òrùmàgbò kùmáyárú bí kùmàlẹ́kùkù ẹ̀hún jẹ́ gbùmọ̀dọ́ máa ṣe lẹ̀ òun ti láìfò máa màmúdù pọ̀ṣù ilẹ̀ ipa pó ọmọ dọ́ kàkíní ọlọ́yọ̀ náà ìdọ́gba màá ń ọjọ́ ìdìmẹ̀sí balẹ̀ kẹrẹ̀ bọ́ anúmọ̀nà jẹun wákàdé ògbó kùmàdọ́la édàbí abẹ́ kùmàdótọ́gbọ́la máa máa rátá nẹ kùmànìkè nùgbó yí ilé jẹun máa wá ro kó ẹ mbó ìdótọ́gbọ́la máa gẹ́nẹ́lẹ́ jẹun wákàtẹ́ ní ẹ̀kẹ́ ọmọ mọ̀nà. abole piti ngojango kala oma bel serona بل تؤثرون الحياة الدنيا والآخرة والآخرة خير وأبقى إن هذا إن هذا لفي الصحف الأولى إبراهيم وموسى الله أكبر

òun ìmákìjàkadìrí méjì alọ́kà mọ̀mátánì mílíọ̀nù ẹ̀yí tánì tẹ́hún dẹ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ọjọ́ ọ̀nà ń dú kẹ̀dọ́ ó gbórí ìtẹ́ ìmọ̀ ọdún lóó tó dábálẹ̀ ìfẹ́ bí ọjọ́ ni bẹ́ẹ̀ iná makọ́nà lẹ́mẹ̀dẹ́ kọ́wẹ̀ tó ti rúnà ayátàdùnìyà amẹ́mẹ̀ ìláì ìdádí òyìnbá ìlẹ́yìn ètẹ́nẹ́ta ìlẹ́yìn mẹ́lẹ́lẹ́ tù mẹ́mẹ́lẹ́dà tọ́gbàtẹ́nẹ́ pọ̀ṣùn ọjọ́ ọ̀nà mẹ́mà yẹ kí ṣe ọdún ní wọ̀lẹ̀ àtẹ̀rọ́tù ah, ọjọ́ títà lámẹ́yẹ́bá ẹ̀rùn òyàn mẹ́mẹ́ pọ̀ṣù òun tèlè wọ àbọ̀kọ́ elétò gbégbé ìlẹ̀hún mẹ́tẹ̀lẹ̀ tó dé ilẹ̀ ẹnìkẹ́ ògbéhùn ti ẹ kùmúlẹ̀tì kẹrin ilẹ̀ ẹ̀kọ́ máa jọ kakó sakadó ẹgbàsidẹ̀ntì gbọ́m onúbọ̀ ẹ̀lẹ̀ mọ́tò máa dáta máa yẹlẹ̀ ẹ̀yán dìí ama mi wo edu gama yi yɛ ɔma tɛmɛrɛ ya ni ni lɛ ɔkò le kɛkoteli yaba kɛkɔ la ba kɛ ɔkò ɔmo nɛ mɛmɛmɛmɛ mílíɔnù mébi olùkulù yìí ewee ani mílíɔnù mɛta ɔbàtɔ kɔdu kɛtɛ ta ti ɛni mílíɔnù ni ɔkò tɛ mɛlɛmi mɛlɛmi ba aba ɔmo lɛ anyi ɔlànà bɛ gbɔ òrì àwọn abámọ̀ ẹ̀ pàmẹ́ ukú ẹ̀kọ́ bí gbọ̀gbọ́ ọmọ ẹ̀pà tí ṣe ojú kú ẹ̀kọ́ gbọ́ ẹni tó ní ṣe wá kílẹ̀ mẹ́rún lẹ́n tó dẹ̀wọ̀n abúrẹ̀ bí ṣe jẹ́ kókú dọ́mọ ní ẹ̀pìtẹ̀wọ̀n تؤثرون الحياة الدنيا ما ولا ولا تطيون يمدو كتي ما بقبي òun ìmẹ̀ ẹtìmítì ní oyún òun ìmẹ̀ ẹdọ́lọmọ́yí oyún òun ìmẹ̀ ẹdínwó ìgbèrè mẹ́ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ tó dùn òun ìmẹ̀ ẹdìgbéyé ńlámọ̀nẹ̀ tó dùn òun ìmẹ̀ ẹdọ́lámẹ́tì tọ́ọ̀gù ń gbóòkà tó dùn tó dọ́nu ilẹ̀ ìdé wọ̀lá ọjọ́ títà láì mẹ̀kọ́ tó béèrè mẹ̀kọ́ rátà nà tó dọ̀ yóò ti dá la òun yín bá xeyìrù nù òun dà yàn òun mẹ rátà nà ti lẹ̀ yìí lẹ̀ wọ́n ọ̀bọ̀kọ́ ẹlẹ́mu náà tó gbégbé lẹ̀ ń mẹ́ tí ilẹ̀ yìí kò mẹ̀ẹ́dà tó gbá tá nù èlé ojojú ẹ̀hàn àdí nìyà ẹnẹ̀dẹ̀nẹ̀ rátà yàn yàn mímìmímìmìmì ẹnẹ́dẹ̀gbọ́ akọ́kọ́ ọlọ́kà akọ́kọ́ ọlọ́kà ẹnẹ́dẹ̀gbọ́ agbó bọ́ọ̀lù gbogbo kìwọ́ agbó bọ́ọ̀lù ní jẹ̀nẹ́rétọ̀ ta òun pàmò ya òun pàmò àwọn jágibíìmù fíìmọ̀ bútabú tuntun ìdí sókò ọtẹ́ mọ́ pé kí ìsẹ́ onóbìnrin pé tẹ́nì onóbìnrin dúgbédé pé tẹ́nì òwe ẹ̀mùdùn ní ògbé ìròjẹ́ ẹ̀gùn àmọ̀ ẹ̀ pàmẹ́ ẹ̀yà kọ̀ṣẹ̀ nílẹ̀ ya dítọ́mì gbogbo ẹ̀nà àdínà ọjọ́ máa rí ẹnu ẹ̀ ọ̀làmúdùn àwọ̀ ẹ̀wọ́ àbí samuel pàtìrì àwọn fi yí ìzìkọ́ àwọn àrùn jẹnẹ́tìkà ìṣẹ̀kọ́mọ́lẹ̀ àwọn ogun òmúnẹ̀ ibi sórẹ́tò ọbínà sórẹ́tò sórẹ́tò ibrahim ọjọ́ ni wọ́n wẹ́ẹ̀lùn للكافرين من عذاب شديد فويل للكافرين من عذاب شديد الذين الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويصدون عن سبيل gbá takáwó yá ya ẹ̀kẹ́ẹ̀ta ìsọ́lọ́tẹ̀ ibrahim àtìlẹ́ èyí tẹ̀bí ní ẹnu mọ́ kọjọ́ bí ọ̀la wa ka materialize life wa papọ̀ kìkì lẹ́yìn àbíta pọ̀ṣù ọ̀rọ̀ yóò na pa na kọ̀là máma àdọ́gbà ní yóò ní ìdí dó na dẹ́ pákà kìdí pẹ̀kọ́ nà á nótìlẹ̀ ìnẹ̀ ha ẹnkì dúlú bọ́ọ̀lù àdídẹ́ ìbá lẹ́fì sọ́ọ̀bì rúwẹ́lá ìdí àmọ́ takàdọ̀ yọ ìyẹ́ ìjọ́dúdú yẹ́nì sọ́ọ̀bì ibrahima the book revealed to prophet ibrahim ọ̀takàdẹ́ kọjọ́ rọ̀gbọ́n ní ánàbì ibrahima ìdíhùn ánàbì ibrahima ó tẹ́ ìjẹ́ ẹlẹ́tẹ́ bible book of genesis early story of ibrahim aleyhi salam alùpìsì lẹ́wìn òṣèlú yóò ti jẹ́ alùpùpù lóhùn tó sọkọ́lọ́ alùpìlẹ̀ kọjọ́ àpúrọ̀sọ mẹ́mẹ́lẹ́tì ní kọjọ́ òyìnbó lẹ́tọ́ ìjẹ́ book of genesis òun ọjọ́ ìkùránì jọ ń wọ ẹ̀gà wọ́wọ́ 72 places kọjọ́ bí edodun wa tó dábàlẹ̀ mọ̀jú ènìyàn ànẹ́bí ibrahim àtẹnú kọ́pà nìrẹ́jọ́ ìdẹ́ wa wọ musa by prophet moses ẹ̀yẹ pentateuch the book of moses àtẹwọ́rọ́t amọ́làjídẹ́ book of uh, deuteronomy

káàmù nẹ̀kúnmá kọ́nà ìlẹ́jú mú lọ́jọ́ ọ̀nà máa dàtọ́ wá ló ẹ̀rùn idú rí ọ̀tágàdà bó ìjà níbi muhammadu kété náà ẹ̀ àwọn yìí súrọ́tẹ̀ ibrahim na min oyi ojíẹ̀wò min adábin ṣẹ̀díìdì lúgbà zábà jìgógó lúgbà pẹ́ẹ̀ṣà ọjọ́ ekiti hàn jìgógó kì àyà kẹrẹ bó máa ń gbogbo èmọ̀ àdúmà káàkiri ìdẹ̀ǹtì àmàtà àdébù lẹ́ àdébù àdébù ah, àbókè akódèkú ẹ̀kọ́ wájá tẹ́lẹ̀ ajá ìyájá kubobu la tẹgbaru ọ̀run máa mẹ́ gbogbo lẹ káàkiri abámá la na ọ̀run emi kó ìhà yá àmì eke ẹlẹ́mà tèmi ọgba ụlọ ìkáàkiri Abe àgà ẹ̀kọ́ ọgbáhùn lóko wu káàkiri من الذين يستحبون الحياة الدنيا على الآخرة أعطيك إلهي إلهي إدادي إلهي موت موت prefer ojí láàfẹ́ ọjọ́ ọ̀nà kẹ̀kẹ̀lẹ́ ka yíò ilẹ̀ èmí a máa bà kí ọjọ́ ọ̀nà kẹ́ máa máa hmm. ìmdè ẹ̀mẹ́lẹ̀ yìí kéde kọ́ ọmọ kẹ́ ẹ̀bọ́ ká máa ọ̀nà ìdábàlì kà máa tẹ́lẹ̀ ẹ̀mùdì àyàn ilẹ̀ ẹnìkẹ̀bọ̀ ọmọ mànúbà kí ọjọ́ ọ̀nà torí ọgọ́lọ́ òde dúkẹ̀kú yọọ na, yá ṣe máa yá ṣe ẹ̀rọ mẹ́tẹ́ ní oyí ònẹ̀ ọma kì má lè wọ́ ọdọ́ mẹ́wàá nídò mẹ́mọ́ kì ọmọ máa pa má dọ́mọ gbogbo lẹ́gidé rúlẹ̀ ma ẹmá mẹ́wọ̀n ya tẹ́nìyà má ma ní ma kóbe òmà ma ní ẹ̀tẹ́wọ̀n wẹ̀ ẹni ká rí àkọ́wà yá àbẹ̀tẹ́gbẹ̀ lẹ́tẹ̀rẹ̀ bí tìyàn ẹ̀tẹ́ ni akanyọ ọjọ́ mú dáa nyádẹ́mọ̀ yẹ́ bẹ̀tẹ́ ń akanyọ ọjọ́ kẹ̀kẹ́lẹ́ kanyọ ìrẹ̀mí àmọ́ gbàtí ọjọ́ ní àmọ́ mi òun á yá وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة وبيكي لا ويليتو توليون لي ويبغونها عوجا ما موت ويسدون عن سبيل الله كو ثم قونا يوبا دين وجو أبيكي أتا دين وجو ما مدو بينا دموما ọkọ̀yàn máa gòmá ejú ẹ̀bí máa gòmá ma yá tàbí ní ẹkùn àdùtẹ́nà ọyọ́ ọ̀nà máa jú pírọ́má sọ ọ̀rẹ́ máa yẹ kọ́ máa ọ̀pá ọ̀rẹ́ máa láàkì alẹ́ mọ́dún kú jàbá máa tàbí ní ọyọ́ ọ̀rẹ́ máa dábọ̀ ọ̀rẹ́ bush amẹ́ríkà bá bush bushman bushman ma ọ̀nà gbanúyàn bá bókè àtẹ́nà ọjọ́ ọ̀nà kú yìí kó bó má wọ́yẹ́ tùdúnà sọ̀dí lílẹ̀ wọ́yẹ́ bẹ̀ rúnà ha níwájá ma wọ́n lé yóò rí oé tẹ́nà ọ̀nà kó na ọjọ́ ma block ìmúdọ̀ ọ̀nà èkìtẹ̀ block títẹ̀ ré òlẹ́ ìkàfí ìbọ̀lẹ́ lè mbẹ̀rẹ́ dẹ̀ àbílẹ̀ débi ìlà ìlà ìyẹ́ ìjìjì fi ọ̀pọ̀pọ̀ maya idó ya lulẹ̀ báyí ya alẹ́múnà mọ́ ìrọ́n àbí ọjọ́ kọlà máa ìmí amalik mandeli àwọn ọjọ́ kàlẹ̀ àmáyà ìdẹ̀ ohun tí bí káyà sóràtù rúm yẹ́ ya ilẹ̀múnà lọ ìrọ́n ma mẹ́ ọ̀ṣágádá ọwọ́ kà sílẹ̀ ipa kó ma ọ̀pẹ́ ọ̀họ́ kàkó ẹ̀yìn ilẹ̀ ẹ̀tẹ́ni kẹ́mù tẹ́bẹ̀ fásitì ìdólógbà ayá ẹlòtí tẹ̀fìrì àbúrò ìbẹ̀yà fi ìkọ́ ìlkùrán ìbìlkùrán yé muhammad ibn ali asanjiji màwọn rìfẹ́ dàbí déwì sórẹ́tù mẹ́rìàm èèbùlùmfọ́ sórẹ́tù mẹ́rìàm amẹ́rò títàlá àpọ̀lẹ́ àlọ́gẹ́ ibà àmì tàgádò ìdá rahmani ahada ẹlò tó ń dàáyà lẹ ẹnì kí á ṣàdí ní kí á tẹ́nì kẹ́tẹ́ ní ọjọ́ nàbà ma ìjìníà tẹ́ mọ́ gbogbo ma lọ́ ẹgbà tẹ́ mọ́ gbogbo ma marketing accounting eh? business admini administration public administration natural science gabadia àmì And art and humanity ọ̀bẹ̀ kí lọ ọ̀làdó ẹ̀rá ìbì bọ́ tẹ́ kí sì kúrò nípa àti ìdíkẹ́tẹ́ ẹ̀wà gbà ọgẹ́lẹ́ náà ní ìnìdẹ́ ilẹ̀ àà ẹlẹ́dẹ́ tafsiri muhammadu bin aminu asẹ̀fẹ́dẹ́ ìfẹ́rọ̀tò mẹ́rẹ́m ọmọlẹ́yìndọ́á kàkà mọ́ ma ẹnkọjọ́ bèèmù ló bá mú ọmọ ilẹ̀ èèmọ̀ ń kéèté gbà náà dọ̀ kọ́wẹ̀ kí dánwó yóò na nú ẹ̀wọ̀n èkùnmá bèèmù yìí dẹ̀ johnny petrochemical engineering ẹ̀wọ̀n ilẹ̀ dó kùránì àtàwọn akọ́ nàbí akọ́sí هو الذي جعل لكم الأرض بلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه àmì petrochemical science àmì geology or geology àmì lẹ́ẹ̀tọ́ ilẹ̀ àmì òǹkìdúlógó kọ́ṣe tí àkẹ́mìkùnrin ìbàmẹ́dọ̀kẹ́wé kọ́ṣe engineer ewe notice school elile kẹnu ma yọ ngẹngẹ ne tó ń tu wá lọ la yín yunifásitì ejú òdodo kìdé ilẹ̀ pa kpọ́ takama káàbìrì ilẹ̀ wa kọ́tẹ́ kó <laughs> ama bàbá nẹ mbókì ní kuraani ní bi amatababi yunifásitì kọ́dọ̀ yi london amerika germany japan ma wọ́n ma ma uma architecture ilẹ̀ kẹ́kọ́ ihò ọmọ bàbá ma ló jẹ́ kó uma astronomy ihò ọmọ bàbá ma ní káàbìrì kọ́ jẹ́ kó pàpò uma ìdúlúgbé anatomy ihò ọmọ bàbá ma kọ́ jẹ́ kó uh, maasig mẹ́dọ̀ algebra yìí algebra yìí ní ọjọ́ algebra yìí ne ní ọjọ́ mọ́ yìí iṣẹ́ arabu dánù ajẹ́bùrù dánù arabu náà ma dọ́kí ajẹ́bùrù sẹ́nẹ̀wò náà iṣẹ́ bóró ìwẹ̀ púpọ̀ ma bóró sáyẹ̀nsì lẹ́kọ̀ ńwòdún túmọ̀ àdì alọ́màmá ní kìtẹ́ yòódú lẹ́nu ajẹ́bùrù alkọ̀rọ́dìm ọ̀sẹ̀ algọ́rìdìm amẹ́mẹ́rìdì sáyẹ̀nsì kọ̀mpútà algọ́rìdìm dátà القراتب uma doctor mo takade ka mi doctor ilele ile yuzu tule pakko takadu sansi nko takada yene avesi na mado mele ne hu avesi na mado ale ne we we ma ene ba ne ba do ga na ko no ko ma ko avesi na dati sibunu sina Orthogonal must translate to Greek and Latin, and from Latin to English and Germany, Swahili, Amitie, Yekubele, Hayuji. Nígbà máa bàbá máa kọ́ṣẹ́ kó ẹ̀rùn kọ̀kàtù ìwà ọ̀la papọ̀, ẹ̀mú dàtàgbà papọ̀ kẹ́kẹ́ ẹ̀tàdínì ẹ̀nà tí hàn. Kẹ́tàdínì ìwẹ̀ ẹ̀nà tí ẹ̀tàdí ni jesus iná tíyàn ẹ̀tàdí ni moses iná tíyàn ẹ̀tàdí ni abraham iná tíyàn òtàdí ni anabi ibrahim wari new anabi muhammad wari new ŋui ọjọ́ pọ́ wari new àmọ́ àdínì òbólẹ̀ religion bẹ́ẹ̀ anabi muhammad wari new ŋu abikọ̀lá ti lẹ̀ mẹ́ẹ̀dù tọ́jọ́ náà lẹ̀ ọjọ́ náà yọ̀ ọ́ mẹ́tẹ̀lẹ̀ abọ́jọ́kọ̀ ọmọ yẹ́nì ìnà hádà lẹ́fí rúlá sóòfì mẹ́rin sowo fi ibrahima wa musa ọ̀la ẹbí ọ̀tagada àmọ́ ọ̀tagada ọbí èjò dòdò kẹ́nẹ̀ ní ibrahim by moses ẹnka níbi muhammadu wa rí ní ohun yìí dẹ̀ káì ọ̀la jẹ́ jẹ́dẹ̀bù ya ẹlẹ́múnà kóhìrọ̀n mìíràn ẹ̀yà ti dúnìá ọkọ̀ yálẹ̀ ẹ̀nà ti ṣe ìlẹ̀ èjò dòdò mọ́ ọdún dọ́wọ́lẹ̀ ní wẹ́ màkànnẹ́lẹ́ náà ọkọ̀ àpapà ní ọdún yálẹ̀ kí abbas bọ́nù fẹ̀rẹ̀ náà ẹnà ti sọ́kọ̀ yálẹ̀ èjò dòdò ọkọ̀ yálè lẹ́tì tí òun yàdó pàtí ọ̀yẹ́ ewu ààyà kùmàjá ń wà kàmákò yíò ní ààyà kì ákọ̀lá lógbó àmì mineral resources there ọjọ́ wà lè rí jàílẹ̀lẹ̀kùnmọ̀lẹ̀ àrùgbọ̀gbẹ̀lúùlá ohun tó ó dúkì ṣọ́nà nẹ̀yánẹ̀ tẹ́lá hàn mẹ́ mẹ́ yúzà mi machine mẹ́ tó dig ọmọ yúzà mi machine mẹ́ tó gánẹ̀ mẹ́ mẹ́un kìdí hàn gold góòdù kóòlù déni èyí déni ẹni èyí déni ẹni èyí déni ẹni èyí déni kìí ṣe fún mẹ́ fúwẹ̀lù déni pẹtrol déni gáàsì déni ìhun ẹ̀ ànẹ̀ hánú mẹ́ mẹ́ yúzọ àmì machine mẹ́ yúzọ power mẹ́ pẹ̀lú kí mẹ́wọ́n ti dé ànẹ̀ lẹ́ ìhun ẹ̀ tẹ́lá hánú mẹ́ fọ̀nṣú fíìmẹ̀ náà ti bì hà mẹ́ tẹ́ tí ì bẹ́ẹ̀ tí bá ànẹ̀ rẹ̀ wó. ojú wo ìran ọgọ́ anẹ̀ ń gbogbo mẹ̀mà mẹ́kùn yóò lè mẹ́ yóò dùn ẹ̀hùn mẹ́ẹ̀nẹ́dù dík mẹ́mẹ́ òkìdí ànẹ̀lẹ́ wọ́kùlú mi rízìkì àrízìkì ọjọ́ kìí ànẹ̀lẹ́ mẹ́wàdù mẹ́jẹ ẹnìkàwọn ma petrochemical eh, engineering báyọ̀ máa tán ìtọ́lájú quran òun wá ọ na rẹ̀ sèmi ń ọkọ̀la wave television ee fèéka mi fóònù ka nẹ́yọ ayúzù pápó jákàdú ti quran tètè ka wọn tánà kọjọ́ lẹ́ka kí wọ́n sàmà ìdákẹ́lì ẹ̀bùn ó yẹ́lẹ̀ òun náà ń gbé ka mi wave alẹ́ mi anẹ́nẹ́ mi tọ́dá bá lẹ́ta kẹ́ni kí gẹ́ẹ̀tì wéèfù lẹ́mẹ́bí ṣe kwá ní mí mẹ́ máa ń tẹ́nà dúgbà yánà gbogbo tó yálè ɛŋɛ kia drɔ wo ekulɛ kó atɛ ɛnɛ ŋumɛ mɛmudu dzodzi wò yadu ɛnɛ mi ŋumɛ mɛri tseko ɛŋ ka ŋua kuran tó ŋun la ɛdí ɛnɛ wò dabali dabali dabali onu bɛ ne ti ŋɔ wa tɔ la yi omewu la ne wò ke aŋɔ ne ke tɛsɛ la ne jɔ ne ti ŋɔ ne wò nu iko aŋɔ tɛ nya wò dabalɛ adeele kademi abajɔ yi ta.